ẹ̀yin ará ẹ káàbọ̀ sórí June Extravaganza lórí Orísun orúkọ mi ni Belarose Okoje mo wà lórí rédíò mo wá ń ṣeré náà mo dẹ̀ máa ń kọ nǹkan fún techcityng.com ẹ tẹ̀lé mi ká lọ. thank you mo ti sọ tẹ́lẹ̀ orúkọ mi ní Belarose Okoje àbúrò Benita Okoje Adéyínà tó kọ Ọ̀sẹ̀múdíàmẹ́ bẹ́ẹ̀ ni o àbúrò ni mo jẹ́ mo wà lórí rédíò náà lórí City one oh five point one FM morning show wọn ni máa ń ṣe láti five a.m. títí di eleven o'clock èmi náà ni mo jẹ́ àwọn tí ó parapọ̀ láti ṣe techcityng.com a máa ń ṣe review lórí fóònù tẹ́ máa ń lò àwọn laptop nǹkan kan bẹ́ẹ̀ ni ẹ máa rí. nǹkan lórí website yẹn. so mo máa gbé yín lọ sí nǹkan bíi two thousand and eleven nígbà yẹn mò ń ṣe youth service mi ní AIT gbà tó wáyá mo wá lọ sí repower mo ní kí n lọ kí àwọn ọ̀nkù àti àǹtí mi ń bẹ̀ àwọn ọ̀rẹ́ dádì mi àti mọ́mì mi àti ẹ̀gbọ́n mi bẹ̀níta gbà tó wá rí mi wọ́n ní abẹ́là ah, ó wà ń bí ni àmọ́ ah, níbẹ̀ ni o mò ń serve ní AIT àwọn tó wà nínú power àǹtí Ibiemi Olúfowóbí àti àwọn àǹtí Paulline Ogbodaga àti Uche Nogo wọ́n ní ah, ṣọmọ like láti ṣe radio show mo ní mi ò mind wọ́n ní kí n wá ṣe audition pé kí n wá fi voice mi sílẹ̀ gbàtí mo wá ṣe tán wọ́n ní ah, ṣọmọ like láti ṣe program fún àwọn eh, youth kò sí problem wọ́n ní orúkọ show yẹn ni young world saturday nígbà yẹn ló máa ń ṣe program yẹn so after a few months wọ́n wá ah Bella I like bó ṣe ń sound lórí rédíò ṣó mo like láti ṣe ọ̀rọ̀ rédíò yìí eh, sí mo ní kò sí problem wọ́n wá ní òkè o tí wọ́n á ṣe audition mi ìgbà tí mo ṣe kí n tó sọ pé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ti gbé mi lọ sí ultimate money show ah tó wà ní the whole of Nigeria lórí power network nígbà yẹn èmi àti Ambrose Shomide làǹdíjọ ṣe show yẹn bẹ́ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ mo ṣe nǹkan bí ọdún méjì bóyá ọdún kan pẹ̀lú àwọn oṣù bíi mẹ́jọ ọ̀sọ̀ ní repower mo á kúrò mo á lọ sí Inspiration FM ibẹ̀ ni mo bá Dan Foster àwọn ti òyìnbó mo wá ṣe nǹkan bí ọdún méjì náà sí Inspiration FM mo wá kúrò ńbẹ̀ ìgbà tó yá city one oh five point one fm àti two thousand and fifteen ni mo ti wà city fm mo lè ti enjoy ara mi dáadáa láti gbà yẹn. mo sọ pé kẹ máa sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tẹ̀ ń ṣe kẹ máa kẹ máa kẹ máa díjú kẹ máa dákẹ́ mo tẹ bá lọ lórí Facebook ń sìn ẹni tó ní Facebook bí Facebook ṣe lówó tó ó sì ń sọ̀rọ̀ pa gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀ so ẹ̀yin tẹ wá wà ní Nàìjíríà tẹ́ ẹ̀ tí lówó tó ẹ̀ ní fẹ́ dákẹ́ tẹ bá ní WhatsApp kẹ sọ̀rọ̀ pa nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lórí WhatsApp tẹ bá ní Instagram kẹ sọ̀rọ̀ pa ẹ̀ tẹ bá ní àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ̀ ń dìjọ rìn ẹ sọ fún wọn à mò ń ṣe kinní yìí o mo lórin kan ẹ bá mi gbọ́ ẹ bá mi download ẹ o ẹ bá mi request ẹ o à tó bá yá wọ́n máa wọ́n máa like ẹ̀ náà àwọn míì gan wọ́n máa complain pé àáríwó ẹni yìí ti pọ̀ jù náà kó dákẹ́ tẹ bá ti wá tẹ bá ti wá ṣoríire wọn ò ní sọ bẹ́ẹ̀ mọ́ wọn ní ah mo mọ̀ ọ́ mo mọ̀ ọ́ ìgbà tó máa ń dì sọ gbangba yẹn a máa ń dìjọ jẹ àmàlà ní kíníkan kíníkan so ẹ má gbọ́rí kẹsọ́ tẹ bá mọ àwọn èèyàn tó ní influence ní bóyá radio station or tv station kẹ bá wọn ṣe kẹ gbìyànjú kẹ sọ fún wọn pé ah mo ní kíní yìí o ẹ bá mi ẹ bá mi play ẹ o ẹ bá mi sọ̀rọ̀ ń pa ẹ bẹ́ẹ̀ lẹ máa jẹ́ kí ọ̀rọ̀ nǹkan tẹ́ ń ṣe kó dé ta mo pé industry ó ti ó ti dàgbà gan tẹ bá tẹ bá rí ibi tá ti ń bọ̀ àti ibi tá ti wà ń sìn ah àti ṣiṣẹ́ gan àti ṣiṣẹ́ gan particularly because a ah, ní gbogbo nǹkan tá need tẹ bá fi bóyá America ń sìn fi wé ti ọ̀dọ̀ yìí kì í ṣe same thing government gan ò fi bẹ́ẹ̀ support wa bí àwọn ti òyìnbó ṣe ń ṣe àmọ́ pẹ̀lú ìyẹn náà à ń ṣiṣẹ́ à ń à ń à ń gbìyànjú <laughs> right uh, so ó ó ó dáa ká sọ fún ara pé àti àti try ká ká try láti encourage ara wa bóyá ìsìn òun ṣe time tí a máa sọ pé ó yẹ kẹ́ ṣe báyìí ó yẹ kẹ́ ṣe gbá ó yẹ kẹ́ ṣá ó yẹ kẹ́ ṣe báyìí báyìí ẹja sọ fún ara wa pé a ti ṣe a ti ṣe dáadáa tó bá yá a máa wá sọ pé à nǹkan míì wà ọ tí ó yẹ ká stop tàbí tí ó yẹ ká continue láti ṣe àmọ́ fún ìsìn o bá ṣe wà báyìí o ó yẹ ká fúnra wa látẹ̀wọ̀n. Bella Runsonkojo lórúkọ mi o ẹ̀dẹ̀ ṣe ń wo June Extravaganza lórí Orísun TV ẹ má kúrò. thank you